àṣegbé máa sí láyé o bàbá o ìgbẹ̀yìn ní kóró. àjùnilọ ojú gbogbo ayé ojú gbogbo ọ̀run àjùnilọ àjùnilọ tójú gbogbo ayé ojú gbogbo ọ̀run àjùnilọ àjùnilọ tójú gbogbo ayé ó ju gbogbo ọ̀run àjùnilọ àjùnilọ ó ju gbogbo ayé ó ju gbogbo ọ̀run àjùnilọ. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ẹni tó ní ayé tó ní ẹ̀kún rẹ̀ èmi ni tí ń jẹ́ èmi ni mo wí pé ògo ni fún olódùmarè fún àánú àti orí ọ̀fẹ́ ńlá rẹ̀ fún ààbò rẹ̀ fún ìtọ́jú rẹ̀ fún ìpamọ́ rẹ̀ fún àtìlẹ́yìn rẹ̀ fún ìgbènijà rẹ̀ fún ìrànlọ́wọ́ rẹ̀ mo wí pé ògo ni fún orúkọ olúwa ọ̀sẹ̀ míì tí a tún bẹ̀rẹ̀ yìí mo fi ayé mi ayé rẹ mo fi lé olódùmarè lọ́wọ́ lórúkọ jésù nínú ọ̀sẹ̀ yìí ò ní kábàámọ̀ ìrìn àjò ìjáde ìwọlé rẹ lọ́sẹ̀ yìí kò ní mú ibi lọ́wọ́ lórúkọ jésù kristi agbára tí ó mú ọrìn ní àrìn ìyè ó yá gba agbára ọlọ́run afẹ́fẹ́ òdì tó ń fẹ́ kiri ayé lónìí afẹ́fẹ́ ikú afẹ́fẹ́ àìsàn afẹ́fẹ́ ìdààmú lórúkọ Jésù kò ní fẹ́ lù ọ́ afẹ́fẹ́ yìí kò ní fẹ́ wọlé ẹ bó o ti rí àmì ṣe yẹn ni mo wí lórúkọ Jésù afẹ́fẹ́ ikú afẹ́fẹ́ ibojì afẹ́fẹ́ ikú àìtọ́jọ́ afẹ́fẹ́ àìsàn àrùkiri ní òpin ọdún yìí lórúkọ Jésù kò ní fẹ́ lù ọ́ afẹ́fẹ́ òdì lórúkọ Jésù kò ní fẹ́ lù ọ́ èyí tó kù nínú ìrìn àjò ọdún yìí lórúkọ Jésù ìrìn àjò náà ò ní ṣọwọ́ òdì sí ọ afẹ́fẹ́ ò ní ṣọwọ́ òdì ò ní rógun àgbékiri ò ní rógun àrùká ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún ọ lórúkọ Jésù ọ̀sẹ̀ yìí mo ní yóò fọ rere fún ọ ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé gbogbo ìkórajọpọ̀ sátani àtọmọ ogun rẹ̀ níwájú rẹ̀ Ọlọ́run finá tú wọn ká àkọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ó finá síwájú wa òun ó sọ gbogbo ọ̀nà wọ́gọ̀wọ̀gọ̀ di títán ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo fi ọlọ́run iná síwájú rẹ ẹni tí í ṣe iná ajónirun lórúkọ jésù ó yá kó síwájú ogun rẹ gbogbo ìkórajọpọ̀ tó lòdì nípa tiẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà ni mo wí ọlọ́run iná kó finá run wọ́n dànù kó finá tú wọn ká ògo ni fún orúkọ olúwa abíámọ̀ kàdà torí àmì ṣe wọn ní rúkọ ọmọ káwa mọ́lé lórúkọ jésù olùgbàlà wọn ní rúkọ ọmọ káwa mọ́lé ẹrù tí abíámọ̀ kì í tú wò bí a ti ń fi ayọ̀ ńlá ọdún yìí já lọ bí ọdún yìí ti le tó lé tó kù nínú rẹ̀ lórúkọ Jésù ẹrù ọ̀ràn wọn nírú káwa mọ́lé látòrí àkọ́bí lórí àbíkẹ́yìn lórí ọmọ ọmọ lórí ọkọ ọmọ lórí ayé ọmọ ìwọ torí àmì ṣe yẹn ẹrù ikú ọmọ wọn nírú káwa mọ́lé ògo ni fún Ọlọ́run wa lórúkọ Jésù olùgbàlà ni mo súre fún ọ gbogbo àdáwọ́lé rẹ lọ́sẹ̀ yóò yọrí sí rere ò ní rọ́ràn ò ní rí bi ò ní rí ìbànújẹ́ lórúkọ Jésù wà ní àlàáfíà nínú àgọ́ rẹ nínú ìgbéyàwó rẹ nínú ilé rẹ nínú ìjáde rẹ àlàáfíà nínú ọkàn wà ní àlàáfíà mo pe ọlọ́run àlàáfíà láti pa bùdó tì ọ́ mo pe ọlọ́run àlàáfíà láti bọ́ ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù wà ní àlàáfíà lórúkọ Jésù wà ní àlàáfíà ọfà ìnira nínú àgọ́ rẹ kò gbiná ìwọ tó rí àmì ṣe yẹn ni ọfà ìnira ọfà ẹlẹ́yẹ bíbélì wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá wá ó wá fún èpò ó fún èpò sí ní àlìkámà ó sì bá tiẹ̀ lọ ó ti ta àwọn ọfà yẹn nípa oúnjẹ ojú oorun nípa ìbálòpọ̀ ojú oorun nípa ahọ́n bíbélì pé àwọn kan ní afahàn lu ni afahàn ba tẹni jẹ́ gbogbo ọfà tó ti wọnú ayé rẹ tó mú ìwọ ẹni tó mọ̀ ṣe dẹni tí ó mọ̀ ṣe tó wú ẹ̀ láṣọ òórùn aṣọ ìríra aṣọ ẹ̀gàn ní orúkọ Jésù gbogbo ọfà yìí ó yá kó gbiná sọnù ọfà ẹ̀kùnkùn lára rẹ kó gbiná sọnù ọfà ẹlẹ́yẹ lára rẹ kó gbiná sọnù ọfà ikú lára rẹ kó gbiná sọnù ọfà ibi lára rẹ kó gbiná sọnù á àlàbí ìran ibi lórí rẹ kó máa yí dànù ìpàdé ọ̀ràn tá a ṣe nípa tiẹ̀ ọ̀run tú wọn ká ẹlẹ́rù ibi lórí rẹ̀ ó forí ara rẹ̀ gbé ẹlẹ́rù ọ̀ràn lórí rẹ̀ ó forí ara rẹ̀ gbé bíbélì wípé bí wọ́n ti fẹ́ ìgún ni kò dé sí wọn bí inú wọn kò ti dùn sóhun rere bẹ́ẹ̀ ni kó rere ó dé ìwọ̀ wọn tó o bá rí àmì ṣe níbikíbi tó wà ẹnikẹ́ni tó rẹ èrò ibi nípa tiẹ̀ lórúkọ Jésù yóò forí ara rẹ̀ gbé ìṣẹ̀dá rí òní gbàbọ̀dẹ̀ ayé rí òní rẹ ru ọ̀ràn òní rí ìkorò òní jẹ ìbànújẹ́ lórúkọ Jésù ọ̀pọ̀ ènìyàn láyé lónìí ni wọ́n ti sọ ìbànújẹ́ di oúnjẹ jíjẹ fún lórí ọkọ lórí aya lórí ọmọ nípa tiẹ̀ lórúkọ Jésù ìbànújẹ́ kò ní dóúnjẹ jíjẹ fún ọ gbogbo tó múnú rẹ dùn ayé ò ní fi pa ọ́ lẹ́kún lórúkọ Jésù ayé ò ní fi pa ọ́ lẹ́kún lórúkọ Jésù ayé ò ní fi pa ọ́ lẹ́kún ayọ̀ rẹ lórí ọmọ ayọ̀ rẹ lórí ọkọ ayọ̀ rẹ lórí aya ayọ̀ rẹ lórí tí ní àtẹ̀tí òmí gbogbo ayọ̀ rẹ lórí iṣẹ́ rẹ tó ń ṣe lórúkọ Jésù ayé ò ní sọ́ dìkorò ògo ni fún ọlọ́run wa mo wá pe ọlọ́run láti jà fún ọ láti gbè ọ níjà lórúkọ jésù níbi tí wọ́n ti ń kórajọpọ̀ ogun tó o mọ̀ níbi tá a ti ń dáná ogun tó o mọ̀ lórúkọ jésù kristi ọlọ́run ìgbéníjà kó jà fún ọ ní gbogbo ọ̀nà kó jà fún ọ lórúkọ jésù kó jà fún ọ ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù kristi ti násárẹ́tì níbikíbi tí ẹ̀tọ́ rẹ̀ bọ́ há sí ọ̀run kó gbà lé ọ lọ́wọ́ gbogbo gbèsè tó jẹ kó bẹ́ẹ̀ san gbèsè náà lórúkọ jésù kó bẹ́ẹ̀ san gbèsè náà gbogbo àwọn tó jẹ ọ́ ní gbèsè agbára ọ̀run kó gbà wọ́n lé ọ lọ́wọ́ kó gba ẹ̀tọ́ rẹ̀ fún ọ kó fọkàn rẹ̀ balẹ̀ kó fún ọ láyọ̀ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa nínú ìwé mímọ́ bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa wípé ó ní ìwọ ta òróró sí mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ lórúkọ jésù kristi ẹni tí í ṣe olùṣọ́ àgùntàn rere ó ní mo pè gbogbo àìní rẹ pátápátá lórúkọ jésù ó yá kó bá àìní rẹ pàdé ìfòróróyàn ojú rere tí ó mú kó rí ojú rere níbi gbogbo lọ́sẹ̀ yìí ọ̀run tulẹ̀ ọ lórí ògo ni fún ọlọ́run wa yóò dára fún ọ yóò yí ọ kalẹ̀ yóò sì dùn fún ọ Jésù Olúwa àti Olùgbàlà wa. Àmín. Mo bẹ̀ ọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ àdúrà yìí pín sórí gbogbo àwọn tó wà lórí kọ́ńtàtì rẹ bó o ti ń ṣe àti wọ́ àtẹ̀mí àti àwọn tó pín fún a ó ní ìfọ̀kànbalẹ̀ nínú Kristi a ó sì fi ìjọba ọ̀run ṣèrè jẹ mọ́ gbàgbé pé dídé Jésù ó súnmọ́ tòsí ẹ ká súnmọ́ nínú ìwà mímọ́ nínú ìwà pípé ẹ ká máa yẹ ẹrù wa wò ká máa yẹ ìwà wa wò kí ni ń bẹ lọ́wọ́ wa tó lè mú kọ́lọ́run ó kọ̀ wá tó lè mú kété wa di sí ìpè ẹ adágbére fún ká fún ẹ̀ṣẹ̀ kárí ìfẹ́ Kristi nínú ayé wa láyé yìí àti láyé tí ń bọ̀ a ó jọ̀rọ̀ Kristi yóò sì dára fún ọ Jésù Olúwa wa. wọ́n fẹ̀jẹ̀ sínú omi tutọ́ fífún èèyàn la mọ̀ ọ́ sí lójú ayé kan bá dòrú wá parada ìwà dàgùn ríndológo wà tún làbàyè àlàyé jẹ́ àṣegbé máa sí nínú rẹ̀ ìwà bẹ̀rù rẹ̀ níbodè àṣegbé máa sí láyé o ọ̀rẹ́ mi ìgbẹ̀yìn ní koro àṣegbé máa sí láyé o àwẹ̀ ò ní koro ènìyàn máa gbé wèrè pé mo pẹ́ títí kó fi kàgbà lọ. jèrè iṣẹ́ rẹ àwẹ̀ mi máa jèrè iṣẹ́ mi o. ìròlúlé ọlọ́nà rí ọbẹ̀ sísá tọ́mi kà ṣòro ẹ máa ìṣògùn ayé o èrè iṣẹ́ rẹ̀ lẹ́jẹ̀ ni ìwọ bàbá kò tí ì rí kò dọ̀yún mọ́mọ́ lọ́mọ ìwọ ìyá kọ́ ìṣẹ̀lẹ̀. àṣegbé máa sí láyé o bọ̀dá o ìgbẹ̀yìn ní kóró àṣegbé máa sí láyé o àǹtí o ìgbẹ̀yìn ní kóró ènìyàn máa gbìn wèrèpè pẹ́ títí kọ́fì kágbàdo ohun ènìyàn bá ti gbìn òun ló máa ká dandan ìwà jèrè òṣèlè máa jèrè òṣèlè. ní òkùnkùn inú rẹ̀ ó fi bá tiẹ̀ jẹ́ pátápátá kábà kan wí hàn mọ́ ni ọtí bá tiẹ̀ jẹ́ mọ́ tirẹ̀ àṣegbé máa sí láyé o bàbá ò ìgbẹ̀yìn ní koro àṣegbé máa sí láyé o yèyé ò ìgbẹ̀yìn ní koro ènìyàn máa gbìn wèrèpè ó pẹ́ títí